ẹ́ eh? eh, kọlù Umar náà No ti sẹ́ ń ni mo ti ní kí òdodo sẹ́gun pé lọ́sọ ló fi jábọ́ ó pè mí dú kí n parọ́ kí n ga lọ ìyẹn ni pé kí ró kó kéyìn ó kórìíra náà ni kí wọ́n fi nǹkan lọ yẹn pé a ah, ṣe wọ́n ní òmù òun ni kéèyàn mọ̀ pé kò sí rọ́ kéèkéé kò sí rọ́ ńlá gbogbo rọ́ irọ́ ni rọ́ jẹ́ torí ibi díẹ̀díẹ̀ lẹ́lòmíì ti bẹ̀rẹ̀ lọ́wọ́ di nǹkan sí la ọ̀kan náà àwọn sọ̀hábà nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam táǹpẹ̀ ní abdullahi bin amir òun lọ́gbà hadith yíwá pé wà ń kéèkéé وكان الرسول صلى الله عليه وسلم قاعدا في بيتنا ولا نبي جوكن لي وما ó ní ìyá tó bí òun wá ń pè òun bígbà tí wọ́n náà dúwọ́ kúdú ẹ̀yìn ìyá wa pé wágbà wágbà ọlọ́lọ́mọ yìí wágbà ọfẹ́ náà ni o in tó bí rọ́sáwọn ọmọ òun lẹ́mi náà nù pé báwọn ọmọ mi bá diwọ́ wọ́n fẹ́ náà yẹ̀ ni lọ́yá wágbà abdullahi ibn amiri ní ìyá àwọn adiwọ́ sí òun pé tààlọ́ tí wá wágbà wágbà kọ́lá nẹ́bí sí ń wò sọ́lọ̀lọ́ àwọ̀sọ́lọ̀ àdífi tọ́ lẹ́sẹ̀ lẹ̀ ní o ó ní gbọ́ yálà nẹ́bí bá ní kí ló fún ìyá sọ̀hàbíyá lọ́bá tú ọwọ́ nígbà tí ó tú ọwọ́ kí ní bẹ̀m̀bẹ̀ làbídò bẹ̀m̀bẹ̀ lóòtọ́ ànẹ́bí lọ́lọ́ bọ́ bá fi dín kankan mọ́wọ́ bí mo ti ní kí ló fún ní inú tó bá ń rẹ́kọ́ọ̀dù rẹ lálìkì á mọ̀ pọ̀ parọ́ láyé ọba yìí mẹ́ àti òsírọ́ kéèké pé ẹ̀bẹ̀yàn máa tan ọmọ náà ní ẹ́ à ń bọ̀ wá bí rọ́sún náà òun mo fi kẹ́yìn ní torí náà ẹ̀ẹ́dàkùn inú tó yẹ ká fi kọ́ra àtọ́mẹ́kẹ́ àtàgbà ní pé kíyàn méjì kí rọ́kàn mọ́un láà pé ẹ̀ délé yóò se nkankan kọ́dà ìrọ̀ bí a bá wá mi délé ẹ̀ ní ìrọ̀ ni bí a bá ti kalẹ̀ pẹ̀lú ọwọ́ ta ni ẹ̀ ní ìsínlé ọ̀n kọ́ àwọn ọmọ yìí nírọ̀nù láti kéèkéé yọ́ mọ́ wọn láà ibi títí bẹ̀rẹ̀ nu nínú tí ọyẹ̀ká wò tọ́lọ̀ ń fi lè mú ọ̀rọ̀ ọ̀rọ̀ kò láwùjọ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ oníkọ́nkọ́lùkú wọ́n ní mọ̀hásábàtú annafs kíyàn wá táìmù tí ó mọ̀ fi sèsì wa rẹ̀ kọ́bùlà an yù hásà kó tó dìjọ́ tọ́lọ̀wọ̀n ó sèsì rúṣẹ́ rẹ̀ ìwọ náà jókòó ń jọ́kan ẹ́ báyá bí aago di tape recorder orí wáìndì ẹ̀ irọ́ mélòó mọ́ pa lónìí ọ̀pọ̀lọpọ̀ wa ń tí ò já mọ̀ ní pé rẹ́kọ̀dù wa wọn òópùn rẹ̀ sí wa ká mọ̀ rí pé ó di irọ́ báyìí tí wọ̀n nìkan pa lójúmọ́ kan ọwọ́ a máa há sábà rẹ̀ ọmọ ṣèṣirò pé bí yàn bá gbé ṣirò ní kí ni mo wọ̀n lónìí kí ni mo fẹ́ gbà ń rọ́ tí mo pa yìí kí ni mo rí gbà ń bẹ́ẹ̀ ọgá wa abúbákìrì siddiq radiyallahu anhu nínú àwọn muhasaba tí ma kọ́ ní lẹ́kọ̀ọ́ abúbákìrì kọ́ wa ọ̀parọ́ àmọ́mọ́ ọ̀dọ́ rẹ̀ gùlámù rẹ̀ ọmọ tí ń jẹ́ bí ẹrú rẹ̀ tí ń lò tí ń ránṣẹ́ ọmọ èyí bọ́ bá ṣiṣẹ́ lọ tọ́ bá dé gẹ́gẹ́ bí ọ̀gá ní tọ́ bá pa lówó yóò fi jíṣẹ́ fún náà tí ń jẹ́rú ọgbẹ̀fà abubakar siddiq radiyallahu anhu fa akala abubakar siddiq sí gbà bí tí ma gbà gbà nítorí lónìí ọjẹ́ ọwá jù sẹ́nu kò tí désàlẹ̀ ẹkùn ọmọ yìí náà ni wá ń bí ọ̀gá rẹ̀ ká ọ̀gá ẹ̀ jẹ́ béèrè pé <laughs> níbo mo ah níbo lo iṣẹ́ oníṣẹ́gẹ́lẹ́ yìí ó ní kóhùn ó tó dẹrú ẹ̀yìnkan tó mú lẹ́rùkún tó tàun sọ́dọ̀ yìí nílùú àwọn lọ́hùn àwọn kan ń bẹ tí wọ́n máa wòṣẹ́ pé tí ó dáa lọ́la tí ò ní dáa ọkùnrin kan wá pàdé òun lọ́nà òsì bára wọn lòun òun òsì mọ́sẹ́ wò tóun òun á wò pé ọlọ́n tí wọ́n wá nù òun bá ní ó jòkó òun sì wo òun wo rọ́ fún òun ọwá ní àwọn òsì wá lówó ní ìsọ́ni ọba lówó mú wá bọ́ bá lówó mú wá ìbẹ̀ lòun gbà lóko ẹrú ọkùnrin wọn lọ́wọ́ pàdé òun lónìí láti jọ òun lólóhun tí ń wá òun kí ẹ̀wọ̀ òun se bí dáadáa ló se fún un ẹgbẹ́ ah, owó ọjọ́ sí ìmú ti wọ́wọ́wọ́

torí pé tí ọba jáde ìlà máa nafsi la àfẹ́rẹ́jù bọ́bá ẹ̀pọ́ pọ̀ láti jáde àfikọ́ bẹ́ mi ìmé jáde nìkan ọba jọ jáde pọ̀ yàní ìní jẹ́ arámù sí kùn mi mọ̀hásábà ẹnìkan wá bá mi ní lọ́rin dọ́kan òun náà mọ̀ ẹgbọ́n <laughs> òun náà ni wá sọ fún mi pé hmm, dọ́kítọ̀ èmi ọmọ mo ti kí àdísì rí ń bí ká azaro abubakar siddiqi ọwá ní wà láì tọ́lọ̀ fi fọ̀nà mọ́únù ó nígbà tí òun kò òun wá sí òun jọ òun òun á lọ ronú pé é <laughs> oúnjẹ ẹjọ́ kan lásán làbúbákìrì fẹ́ yọ ẹ̀mí lọ́rọ̀ ààrẹ mélòó làwà <laughs> tí kùn ti yọ wà láì làrí Ìjọ́ kẹ péré. Ìtọ́lọ̀ fi fọ̀nà mọ̀ ó ní wá ní kí lọ wá Ó ní tó wọ́n á ni pé ńgbà tó dílálẹ́, òun jẹ́ kí gbogbo lé ó ti sùn. Àti òun ní inú kògbọ́n lọ sùn ni. òun wá make sure pé gbogbo àti wíńdò ní àti ilẹ̀kùn ní òun tí mara àwọn nù yàrá òun wá paná òun sì make sure pé kò sí reflection mẹ́lẹ̀ kan <laughs> ibi tí mẹ́lẹ̀ ó ti wọlé òun dì ó ń láká ìní o mọ́ ní kílẹ̀ ń dánwò àkẹ́ ní sùúrù ó nígbà tó ń ronú sí ti mọ́láwọ́ bá kìí ṣe àmọ́ kà ń bẹ tóun náà lágbára àti sí tó wọ́n dẹ̀wò bá gbára tóun náà bá ká olóhun wá dìjú òun wá ń sọ fúnra àwọn pé nù sàárè lòun wá pé inú sàárè ni nínú ilẹ̀ ní wọ́n ti dá yẹ̀pẹ̀ bòun ní òkun kún ó ti kún biribiri báyìí tó wọ́n ní rí nǹkan kan oníbẹ̀kún gbé wọn òun lòun paná ìfúnra òun lè padà tán níjọ́ kan náà wọ́n wà bò ń mọ́bì kan báyìí ní orí báyìí náà gbogbo tó ń jẹ yìí mọ̀hásábà nafsi mo ọ̀tán rẹ̀ ó jòkó ó ronú wàláyọ̀ láti jọ lọ́lọ́n ti yọ inú ikú lọ́rọ̀ tòun o ọgbẹ̀ni ọba kú mẹ́ náà bíta bú bá fi ìwọ̀n lè ṣe bí ti ẹni náà ni òǹkàlùkù ọwọ́ náà tí wọ́n fi ṣèṣìrò ààrẹ torípọ́lọ́hun Ah, ẹ̀rí ní parí ọjọ́ ti lọ ó wù mí kí mẹ́nu bá tí málàbù mọ́mìnì wí ìjẹ́rọ kan bẹ nírọ súnnà ìjẹ́rọ súnnà bẹ àkọ́kọ́ ni pé kò sínú àdídì ànẹ́bì kan sọlọ̀lọ́wọ́ àríwọ̀sẹ́lẹ̀ ànẹ́bì wá jù pa ànẹ́bì ní ìrọ́ kan ní ẹjìnà sí irọ́ ma wọ́ ní lọ bí kòkí àmá nẹ́bí sọ́rọ̀ kan sọ̀lọ̀lọ́wà àríhì wọ́sẹ̀lẹ̀m bóyá yíò làwọn èèyàn sì gbọ́ láfihàn irọ́ pé irọ́ kan bẹ nírọ̀ súnà òun lọ fi wá nẹ́sẹsìtéètì kásàlàyé nínú àwọn sọ̀hábíyàt àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu عنها wasallam ọlọ́gba hadith náà wá ọlá nẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀m ní lẹ́ìsẹ̀lkẹ́dẹ́b alẹ́bí yúsùlẹ̀hù bẹ́yìnan náà fàyàkúlù khayra wàyẹn ní khayra ọlá nẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀m ní kìí sókùrọ́ nírú ẹni náà o ẹni tí ń sàtúnṣe láàrin àwọn èèyàn yọ́ ma wá sọ́ntọ́dá yọ́ ma sọ́ntí ọ̀dá ìyẹn ni pé ọmọ pé èèyàn méjì ń já ọwá wo pé kí lòun ó fi sún wọn mọ́ra wọn ìjà ipọ̀ èyí mùsùlùmí kí lé ọ̀tẹ̀ kí ni ogun ọwá lọ bá àfá yìí alákọ̀ọ́kọ́ ní ààtọ́ bá sì mọ́ bí ti máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa ní àfáàtẹ́jọ ń jàrá ẹ̀sìnmàwò nǹkan àìsúnmọ́ra yí nífà inú ẹni tí ma sọ́rọ̀ rẹ̀ dájú láyé lọ́wà fàyẹ́nimí wàyàkúlù inú ríwáyà mẹ́wẹ̀ lẹ́yìn ẹyọ kan yìí wọ́n lànẹ́bí tún fi rìnyàn méjì kún kí lè yàn méjèèjì ànẹ́bí ní tọ́ bá jẹnu ogun fa inal harba kódà torí ti ń jẹ ogun lẹ́tàn ìdí ń ogun ní kíni ẹ̀tàn ẹgbẹ̀ntọ́ bá ní amótàǹkì mélòó lẹ nílé ọwà ní ẹjẹ́ lọ́ọ̀kà ní torí ìfẹ́ parọ́ pé ìyẹ̀bá ìlà ní o ní ó se ní lọ ra ìlọ́po mẹ́rin pípọ́ bá tàbọn rẹ kí ni tó lè dé àkọlé rìn ju mítà mẹ́wàá lọ ọ̀wọ́n wà lọ wá ní 100 mítà ọgbọ̀gbọ̀n ẹlẹ́ẹ̀kẹta hadithun rọ́jùlì lè mara àti yí wàlmara àti lè zaújíà òun ni ọ̀rọ̀ láàrin lọ́kọ̀ láya àtọ́bá mọ́bí mo ti fẹ́ràn rẹ tó ní kò sí ẹni tí mo tó lọ bá yàálé náà pé àà ọ̀sí kìíní ẹ̀sáfilé ogun tí ń se mínà rí wọ́n náà sáàmù kí wọ́n mọ̀ fẹ́ràn jù wọ́n là nẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀m ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ́ ẹni tí ń se àní pè ní okùrọ̀ àwọn ohun ìjẹ́ ń bọ̀ àwọn alfáà sún àwọn àfáà aládìíjì àwọn àfáà onímímà wọ́n wá ní gẹ́gẹ́ bí alìmọ́mùlùmọ̀ wárújú tí mo wílẹ̀ kan nínú adábùdúníàwà dìí ìpè níta nẹ́bí ń wí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ànẹ́bí ò pé yàn parọ́ sallallahu alaihi wasallam wọ́n ni níta nẹ́bí ń wí ni pé al-ma'arif al-ma'arif àwọn kankan bẹ tí kìí ṣe rọ́ ẹni tó ń sọ fún lòun kan rò pé irọ́ ni no ìwọ́n mọ̀ pé ọ̀tọ̀ ni tí wọ́n ń wí ìfún ilẹ̀ example tán pè ní ma'arif lójú tí ẹ ọ̀tọ̀ ní tó ń rò kóhun wí ọ̀tọ̀ ní tí wọ́n sì ń wí lápèjúwe alimamu mawaridi má pèjúwe méjì wá wọ́n ni lójú sallallahu alaihi wasallam nígbàtà annabi ń jáde lásìkò hijira ọ̀pọ̀lọpọ̀ àwọn tá annabi ń bá pàdé lójú ọ̀nà ma sallallahu alaihi wasallam gbogbo wọn làwọn ará mẹ́ka sì ti tẹkùn káàkiri pé à ń wá muhammadu gbogbo bí ọba gbà ọ wá nẹ́sẹsìtéètì kí wọ́n mẹ́jẹ wọ́n mọ̀ pé ànẹ́bì ní wọn àtàbúbákìrí gbà wọn lọ wọ́n lẹ́nìkan wá pàdé wọn wá bí wọ́n pé min aina rọ́jù ta ni ọ ń bolẹ̀ jí wá wọ́n min ma'in níbo láti wá inú omi láti wá kí lọ́lọ́n sí ìwílò tọ́ ẹ́ kúlíkọ̀ mi mọ́ in dáàfíkẹ̀ ẹlákùn sóòtọ́ ká nẹ́bí sọ àmá tí àwọn gbọ́ yìí ní kó kè mínal ma èyí àwọn kọ̀bílà kan bẹ àwọn ṣe bí ó ní ará ilẹ̀ máì làwọn wọ́n fi wọ́n lẹ̀ wọ́n lọ wọ́n ní wọ́n tún rìn síwájú abúbákìrì lẹ́nìkan tún bí pé a mọ̀ abúbákìrì àmà àmọ́ ẹni tẹ́ ẹjọ́ ń lọ yìí ẹni tí ń tẹ̀lé yìí àwọn ló ní haadi yàdí ní sẹ̀bí haadin yàdí ní sẹ̀bí àwọn onífọ́nà mọ̀ ní òun ní fọ́nà mọ̀ ní ẹlákùn sí ànẹ́bí ọmọ ẹfọ̀nà mọ̀ abúbákìrì lóòtọ́ àmá tó ń gbọ́ yìí ni pé tọ́ ọmọ̀nà olọ́mọ̀nà <laughs> ọ̀nà mẹ́ka lọ́lọ́tọ́ <laughs> ẹ́ ọ̀nà mẹ́jìnà <laughs> lọ́lọ́tọ́ tọ́ ọlọ́wọ́ jẹ gúnlẹ̀ dáadáa òun náà fi wọ́n lẹ̀ wọ́n lọ alìmọ́mọ̀ mọ̀wárí ní tí àdíhì ń wí nìyẹn bẹ́yàn ọba ti ẹ̀ sàtúnṣe náà wá kọ́dàbó ipẹ́ ni tó ń wí fún ọ̀tọ̀ ní tí òun gbọ́yé àrímọ́mù náwà wíkẹ̀ wá kúlà mẹ́lẹ̀ pé mẹ́jẹ̀mú méjì ní ń bẹ kọ́dàbẹ́yàn ọba kásábẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta iná àrímọ́mù náwà wí ní anẹ́bí ti fún wálá gbogbo ń taa wí yìí àtèyí tó fẹ́ fi sàtúnṣe àtèyí tí ó ń sọ fún ìyàwó rẹ àtèyí tẹ́ ń sọ lójú ogun kọ gbọ́dọ̀ jẹ́ pé ọ ń sọ tí ó fa ìnira fẹ́ nìkan in particular ó lè jú orí fún wọ àmọ́kẹ̀ ìṣe pọ̀ ń fa ìnira fẹ́ nìkan behind nìyí òun ló fi gé ìwọ̀ kọ́lá bí ẹ bá wà lójú ogun ẹ gbọ́dọ̀ sọ fún ẹgbẹ́ ah, kò sí jàmọ́ dáa ó ó ti ògìgì lálọ̀ bá wọn bẹ́ẹ̀ bá dánrú ẹ̀wọ̀ ní ṣẹ̀rí ìwọ̀ yìí kọ́dà láyé umar bin abdulaziz ìlú kan táwọn musulmi se fásitì rẹ̀ táwọn aráàlú náà ní samarkand tí wọ́n wá kọ̀mplín fún umar bin abdulaziz pé àwọn èèyàn rẹ̀ tàn wá ní àwọn ní ìsẹ̀rẹ̀ rírọ̀ wọ́n ní òsíjà mẹ́ni umar pa wọ́n láṣẹ pé kí wọ́n jáde kó lù náà ẹwà dájọ́ fún ọjọ́ tẹ́ pàdé sáwọn ilé ìlàmọ̀ bájá a sì wí fún ó sì gbà ó ní wọ́n jáde káàṣẹ̀ṣẹ̀ ìjọ wò là ń dámẹ́ ìpín ìlọ yẹ kéèyàn máa bá sí na bá gba ìsìláàmù torí náà eléyìí ni májẹ̀mú àkọ́kọ́ nù májẹ̀mú ẹ̀kejì alimamu náwá wí ní níta nẹ́bì ń wí ni pé owó gbogbo ọ̀nà míì kọ̀ sọ́nà míì má àfikọ́ sọrú màárí ìbù yìí tí ó jọ bí rọ́ tí ó jẹ pé wọ́n ń sòdodo tẹ́ni yóò gbọ́nkà míì yé ẹwọ gbàtà nẹ́bí wọ́n sọ̀lọ̀ sọ́lọ̀ àbíngbà tábùbákìrì ní hádín yàdí ní àṣẹ̀bìl pé ọgbọ̀dọ̀ jẹ́ píngbà tíyàn rí ọ̀nà mìírànmá ní ọwà lókè ní al-ma'arif ọ̀nà ní umar bin al-khattab inú àwọn ọ̀gá wa a máa sọ pé inna fil ma'arif lamanduhatan anil kadibi torí náà kò sí ti ẹ̀jẹ̀ wá rí bí àwá gbédé lónìí kọjẹ́ ẹjọ́ gbé ìdáhùn ìrọ̀ pọ́nbélé orígínà rọ́ yóò sì tún ma parọ́mà nẹ́bì pé ìrọ̀ kíni ẹ̀dàkùn bẹ́yìn ọba parọ́mà wè èèyàn sí ọjọ́ wá lójúmọ́ ọ̀rọ̀ ìrákìlù nù ẹni tó bá lè láyà tí ń parọ́mọ́ lọ́n tí ń parọ́mà nẹ́bì ẹmẹ́jọ ọjọ́ yín lójú mímá ń parọ́ fọ́mọ èèyàn o torí náà ọlọ́mọjà jókòrọ́ mẹ́jà parọ́mọ́ lọ́n mẹ́jà pàmà nẹ́bì sọ̀lọ́m mẹ́jà máa parọ́ fọ́mọ ẹ̀dẹ́gbẹ́ ara wa náà torí pé ibi kí gbogbo owó sòótọ́ òun wá wà هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله جزاكم الله خيرا ọlọ́run kó bá wa dúpẹ́ fún àwọn afáwà àgbà fọ̀dílátù dr abdulrazak abdulmajid alaro wọ́n lu wákàtí méjì déédéé ẹ bẹ̀rẹ̀ ní okùn ogún ìṣẹ́jú mo kọ kalẹ̀ ní pẹ̀lú mo kọ kalẹ̀ wákàtí méjì gẹ́gẹ́ àgbàdo sí àwọn bàbá owó yarí ní ó fúlù cd náà inshallah. bí ó bá ti délé a máa rí wò ní ẹ̀kúnrẹ́rẹ́ ní wákàtí méjì ọlọ́run kò jẹ́ oṣù wa láǹfààní àwọn àfáàwà pọ̀ tí wọ́n wà ní kalẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí ó ga nílẹ̀ lẹ́tí kó tó di pé a máa béèrè àwọn ìbéèrè láàrin ìgbà tí wọ́n bá ń mu omi lọ́wọ́ a lọ sọ́dọ̀ àwọn dókítà wa. آه، فضيلة الدكتور سراج الدين بلال الأسرة لا نباتي يا ما فبا مملو ويمنو ممين قال السلام عليكم ورحمة الله وبركاته آه، آه، بلون فون أو أفاوه tí wọ́n bá ní sọ̀rọ̀ ọlọ́run ọba kí ọlọ́run ọba láàánú kí ọba ní sanwó lẹ́sàn rẹ̀ àwa náà tá a gbọ́ ọlọ́run dákun àwọn tí a ń sọ àtàwọn tá a gbọ́ ọlọ́run jẹ́ kí ó wúlò fún wa o kọ́lọ̀ má ṣe ni tó etí ọ̀tún wọlé tó ti òsì jáde o mẹ́ni tá a lékun kankan ju pé kí n ṣàdúrà lọ pé jazakumullahu khairan assalamu alaikum Ah, lára àwọn béèrè tí ó wà níbí yẹn àwọn èèyàn béèrè pé gẹ́gẹ́ bí abẹ́ ìrántí ẹ bá wa sọ̀rọ̀ lélẹ́rí èèyàn wá fẹ́ túbá lára àwọn nǹkan tí ó ti pa nírọ́ pàtàkì jùlọ nǹkan téèyàn he nǹkan yìí téèyàn he bó ni sẹ̀dá islam fẹ́ ká ṣe lórí rẹ̀ bó ni ó ṣe dá padà fún nìkan àbí èèyàn tí ẹ̀ mọ ibi tó ń tọ̀ ń wà mọ́ èèyàn tí ẹ̀ mọ́ta ló ní èèyàn sì rí nǹkan yóò ti mú un kọ́dà yín ti ń lò ó ti ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ bó ni kò ṣe pẹ̀lú nǹkan tí ó ti he tí ti ń lò yìí bisimilá. alhamdulilah <clears throat> sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi. ẹ̀rí ní ìdáhùn sí bẹ́ẹ̀rẹ̀ yìí. <clears throat> gbogbo ń tí ọba jọba yìí kí mú ní àkópọ̀ ìyẹn ni pé tíyàn bá ti mọ̀ kóhun se ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tọwa fẹ́ túbá oríṣi ọ̀nà méjì ni ẹ̀ṣẹ́ pín sí bíyàn bá fẹ́ túbẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ kọ̀tá yọ àárín àtiwọ àtọ́lọ́hun ìyẹn ni pé ọlọ́run ní má parọ́ kò sì parọ́ ọlọ́run ní má se zìnà kò se zìnà láàrin wa àtọ́lọ́hun ẹni àwọn ẹ̀sẹ̀ kan bẹ tó lè mọ́ ń bẹ́ àwọn ẹ̀sẹ̀ kan wá ń bẹ tí ò dó ń bẹ̀hún o ti wá kọlù ẹ̀tọ́ ọmọ èèyàn míì irú méjèèjì irú ti zìnà yìí nísìnyí ah, ìbíyàwó ẹnìkan lọ bá sì zìnà ẹ̀tọ́ rẹ̀ nú ó lè gbà nkẹ́ lálìkìyàmọ́ irú tẹ́ni yìí wí nísìnyí nǹkan oní tí ń se ń bẹ lọ́wọ́ rẹ̀ hun bẹ́yàn bá se ásàfúrò láì mílíọ̀n time kọ̀ràn ẹmọ́jà tanra wa torí ẹ̀sẹ̀ méjì lọ́sẹ̀ àwọn alfáà ní haqqùlọ́hí wà haqqùl adami yìí orí tí ń bẹ láàrin wa tọ́lọ́hun ẹnu kọ́lọ̀ ní ọmọ ṣe ó ṣe ìwọ̀n ẹ̀sẹ̀ ńláńlá ni èyí ní bọ́ bá túbá tòrò ní pèwàdà ọlọ́lọ́wọ́ forí ẹni ó se gíní tó ní ẹ̀tọ́ kẹwọ́nà tí yíó fi rányẹ̀ sí ní n'i ní kọwa ní a mọ̀yọ̀ndà kọ́dà bí ọmọ bíyàn bá wá ní òun ọ̀mẹ́ ní ó nímọ́ ọ̀tí ẹ̀mọ́ òṣòro ìwọ́sáyọ̀ ọkù lọ́rùn ti ẹ kò tó dálìkì ànẹ́bì jí ó yé wa sọ́lọ̀lọ́ ajìrẹ tó lọ sẹgbèsè bọ́yá bàtà ló gún bọ́yá nkankan tí ó ẹ́ bó sì jẹ́ tó lówó lórí náà ó kú wá pè rẹ látàyé wá múrù nkan bẹ́ẹ̀ lọ fi se sàárà ẹni tí ma lò mú ẹni tó ọmọ kó nídìí ẹ̀ láníyàn sàárà pé kí ọmọ jẹ́ ti ẹni ó ní èyí ò ní kú ní ọrùn àfitẹ́yìn ọba mẹ́ni ọmọ o àbíkọ̀ ma àwọn èèyàn rẹ̀ mọ́ lápẹjúwe lẹ́yìn bá mọ́ ń tọ̀hún báyàkọ̀ wá sí láyé mọ́ àwọn tó jogún ẹ̀ náà wọ́n nìkan ọlọ́run ò sì pé dandan àbíkọ̀ wá lọ tó àṣírí ara rẹ̀ kí wọ́n mọ̀ pé wọ́n ló gbé ọlọ́run ti o <laughs> transfer rẹ̀ sí kọ́kà bówó náà káàkiri ọmọ ẹ̀nà jẹ́ àtẹ̀wà àbí òfin rẹ̀ nìkan pé kí wọ́n sá mọ̀ pé kìíní yìí ó dé ìkáwà àwọn èèyàn ẹ̀ bẹ́yàn bá ti ṣe léyìn ìṣá ọlọ́run ó fòrí gbogbo Allahu a'lam èyí náà mọ́ sọ mo ní tó ń tọ̀ wọ́n ọ̀bá sí mọ́ àwọn wọ́n pè òun kalẹ̀ pé ẹnìkan béèrè wọ́n béèrè lọ́rùn pé ǹjẹ́ lágbáyà sọ̀rọ̀ báyìí fún un ó lẹ́nu ìyẹn tó sì sọ̀rọ̀ fún un ó ti sọ pé kí wọ́n má sọ̀rọ̀ ìfẹ́ nìkankan irú pòsíṣàn báyìí tí ẹ̀ bá wà ń bẹ́ẹ̀ kí ni kó ṣe bisimilá. irú pòsíṣàn báyìí èèyàn lè bá rẹ̀ ń bẹ̀ lóòótọ́ ẹni tó sọ̀rọ̀ fún yàn àmánà ni pé ọ̀ gbọ́dọ̀ sọ fún ẹnìkan bọ́ bá sì jàmbá mẹ́nà rẹ̀ ààrẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ta wínú ọlẹ́tọ́ rẹ̀ lọ́rùn àbí wọ́n bá yọ̀nda ẹnìkan wá wá òun fi mú fínlẹ̀ àbí ń fi mú fínlẹ̀ pé sílámọ̀ yí se nǹkan báyìí mẹ́ni ń wí <laughs> tí mo wí lẹ́nu ẹnìkan wá fi mú fílẹ̀ pé sọ́sọ̀rọ̀ báyìí fún ọ àbí òun wá in tó fa ìbéèrè yìí ni pé sọ́wọ́ wà parọ́ ni kóhun pé kọ̀ sọ ọ̀rọ̀ fún àbí kóhun ó sì pé ọsọ fún mi kóhun jàmbá àmánà rẹ̀ orísìí méjì ló pín sí tó bá se pé ìtọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ lẹ́nìkan lóhun sí òun fi pamọ́ sí wọ lọ́wọ́ kọ̀ sáàsì rí bí ìtọ́lọ́wọ́ olóhun ọ̀fẹ́ ipé lápẹ̀júwé nísìn ọjàlè ó sì ní òun lòun gbé ọwá ní ẹ̀sìnmọ́sọ fún yẹn o wọ́n wá lọ lápẹ̀júwé mi tó ti lè yénu o wọ́n ti wá ti rọ olè mẹ́nìkan póhun ló gbé ìwọ́ sì mọ̀kẹ́ni jíjẹ́wọ́ fún wọ pé òun ló gbé ọwá lọ́lá mọ́ lọ́dọ̀ rẹ̀ àmánà tí ó fa ewu fún ẹlòmínú onímọ̀yẹjúlẹ̀ kan yìí gbogbo tí ó bá mú dọ́rà rù bá yàn gbogbo tí ó bá mú dọ́rà rù bá ẹlòmí ìnira islam ọ̀gbà wà láyé rẹ̀ àmìlẹ̀ yìí tó pí ọ̀tí èsẹ pé yọ́ fà nira fẹ́ nìkan túláàsì ní kọ́ sọ àmọ́ẹ̀nà rẹ̀ bẹ́yàn bá wá lágbára àti pé àkílẹ̀ ń bí mé ẹlọ́bí ẹlòmí èyí lọ́wà asìlámù fún yà lọ bá fúnra rẹ̀ lọ bí àwọn kankan bẹ àwọn kankan bẹ tí ó yẹ ká máa ti jú ẹ̀ tí ó wulẹ̀ kó báyàn lọ́dọ̀ ọlọ́run má ti jú débẹ̀ ga ẹlọ bí pé àbírú kílẹ̀ ń bí mi in tó sì yẹ kọ́ jẹ́nu ní gbogbo tí è bá ti se kó wù ọ̀daràn kan ẹnìkan lẹ́tọ́ àti máa wá bí ọ pé kó tó àṣírí musulmi in ti islamu wù ní kí man sátara musulman sátara hulọ́hu yau malkiyama inú èyí tó tún jọ bẹ́ẹ̀ alimamu nawawi mẹ́ṣẹ̀ rẹ̀ nù ẹni ọba bọ̀ musulmi lásìrí olúwọ́bọ̀ náà lásìrí alkiyama mo nírò èyí tó tún jọ bẹ́ẹ̀ tí mamu nawawi má pẹ̀jú rẹ̀ wá nínú riyadu sọlihin àti inú kìtàbínú nítàbòsí àbí wọ́n fẹ́ ṣe láburú mi táà sì mọ̀ pé wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ sàbúrú fún ni òun ló sì sá sí òun lọ sá sẹ́yìn iléwẹ̀ yìí wọ́n wá bí ìyàn pé ní tó rí lámọ́ yí lọ́nà bí ọwá ní ààrẹ ní parọ́ bọ́bá dánrú ẹ̀wò ọ̀sẹ̀ àrántí alìmọ́mù náwáwí lára bí àwọn ọ̀nà tàbí ìfì pé lẹ́ìsàlì kàzábò wúlòmù torí pé ìsọ́n tí ọsọ́ ọ̀nì yóò kó nira bá gíní yóò kó nira bẹ́lòmí kọ́dà alìmọ́mù náwáwí níbọ̀ bá parọ́ ń bẹ́ ọwà nù àdífù lẹ́ìsà alìkàzá torí náà ìdákùn ẹjá gbọ́ súnà nẹ́bì yé o wọn gbọ́dọ̀ máa wáyàn lálábùrú tó <laughs> àmẹ́yẹn jáde ẹ́ ọwá ní oní mọ́sọ̀bí tó ń sáájú ọ̀dárin ni wọ́n rẹ̀ ọwọ́ bó jíjẹ́ ẹni ìbéèrè pé òun rajà ní 15 naira òun sì tà ní 100 naira sí kí ipò òun parọ́ bá ní àbíbò ní ṣẹ̀rẹ́ àwílórí à ọ̀rajà ní 50 naira ó sì ta ní 100 naira ọwá ní ẹ̀ṣẹ́ṣẹ̀ ni àbí ohun parọ́ tí ọ bá parọ́ ọ̀tọ̀ wọ́n bá parọ́ ọ̀tọ̀ ṣẹ̀rí nínú ṣẹ̀ríà nínú tí mọ́ sọ fáwọn èèyàn wa ní mọ́sílò ọ̀gbẹ́fà lálẹ́ ànánù kò síbi tí ṣẹ̀ríà ti fi ààlà sí pé ọgbọ̀rọ̀ jẹ́jú rẹ̀ báyìí lọ kò sí wípé a ọ̀gbọ́dọ̀ jẹjú 10% lọ ọ̀gbọ́dọ̀ jẹjú 20 lọ ọ̀gbọ́dọ̀ jẹjú 50 lọ ọ̀gbọ́dọ̀ jẹ kọ́dà bẹ́yẹn jẹ 100% nírú tó wí ó lè jẹ́ halal inú ṣẹ̀ríà àmó lè jẹ́ haramu kọ́dà bẹ́yẹn jẹ́rẹ 1% kọ́dà kó jẹ́rẹ 0.1% ó lè jẹ́ haramu tọ́ bá se pérú tó wí tọ́ parọ́ in tí ò sí ń bí ọjà òní bẹ̀m̀bẹ̀ ẹ̀mọ́rọ̀ àwọn advertisement àdánwò ẹ̀ jí wọ́n rà délé tán wọ́n ti aṣọ ọ̀kan bọ́ ní omi ẹlẹ́kẹ̀ẹ́lẹ́gbọ́n ló sì funfun gbò yí wọ́n náà délé ọba ti jẹ bọ́ bẹ́ẹ̀ ní funfun funfun gbogbo èrè tí yẹn bá jẹ mírù nǹkan báwọn èèwọ̀ ni o nínú tá nẹ́bí sọ̀sọ́làm tó kìlọ̀ fún wa ni pé ànẹ́bìlé ara alé ọ̀gbọ̀dọ̀ lọ pàdé ara oko ń bodè kó tó mẹ́yẹ tí wọ́n ń tajà lọ́jà gbéjẹ ń ra kẹ́mì ọlọ́ta ṣẹ́rí gbogbo àwọn nǹkan wọ̀nyí táǹpẹ̀ ní sharp practices òun ni kéyìn ó dínà sí bọ́ọ̀ bá ti parọ́ tọ́ọ̀tànyàn tọ́ọ̀yẹn nìkan jẹ́ ọjà mi iye bá ilé mẹ́ọ́ta tọba tẹ̀yìn lọ́rùn ẹ̀rà gbogbo èrè tọba jẹ́ halali kọ́dẹ̀ rí muhammad sallallahu alaihi àtọ̀ nàbíyù sallallahu alayhi wa sallam rajulan dinara annabi fẹ́nìkan ní dínárì lówó tí wọ́n náà gbà náà pé ọba ń ra ẹran ẹran mẹ́ ẹran ògúnfẹ́ mẹ́lẹ̀ máa pèlé kò mọ̀ bí ní mẹ́ ẹran mẹ́ ọwá débi

irú èyàn ni wọ́n yìí òun ní kó wọn sọ fún ọmọ kọ bá ti ẹlọ kó pé ẹran ìlọ́ta ní dínárì méjì àsólè ní ọ́ ọlọ́bá kó dínárì méjì lẹ́hùn lọ́wọ́ èdèrú ẹran tó ń ra dínárì kún kọjá òun sì rárá yọ dínárù kan bẹ́ẹ̀ òun fi ra ẹ̀ràn míì ọwá jẹ́ pé ń gbà tó padà dọ́dà nẹ́bí sọ̀rọ̀ sọ́lẹ̀m ibi àwá yàtọ̀ sáwọn ní o kí ni wó bí jíṣẹ́ ẹ̀rìn <laughs> ni agbègbè rẹ̀ náà wọ́n rẹ̀ a ha ń kó bára wa dáa wínú ọdún gbà wọ́n nù especially ọmọ Nigeria ọgbọ́n kọgbọ́n lọba àdébìtàdé kọ́dà àwọn èbó tí è ṣe mùsùlùmí wọn gbọ́gbọ́n bútọ́ ọmọ Nigeria ọlọ́sẹsẹ̀ yọ ẹnìkan ní jẹta ni <laughs> brọ́dà mi àti mọ́rí alájá brazil jí ti ẹ̀mí ní sàbí àwọn ọlọ́run fi sàánú ọmọ àfáàwà kankan irun jẹta <laughs> àwọn yahoo yahoo sẹ́ndì ìníṣẹ́ òun wo nẹ́ẹ̀tì ọmọ engineer pé àwọn fúnṣẹ́ ní kìníkan ní mọ́gbàgbé ó kọ́ bí tẹ́hùn oil and gas gangan ọmọ bá ṣe bíṣẹ́ gidi ni bàbá rẹ̀ wá pè mí pé ya Abdurrazak àbúrò rẹ̀ ó wà ẹjẹ́ ń wádìí náà o nígbà wọn wádìí wọn ni àwọn bíṣẹ́ ìláwọn ti mà wọn ti ń ṣe wúṣẹ́hùn ọ̀dọ̀ àwọn kíwé ohun ti jáde o èmi wá ń bi brọ́dà mi ajé Abdurrazak ní pé kí ní fẹ́ gbà mẹ́wàá àwọn abẹ́rọ ní àà kidnapping nù ìtí <laughs> wọ́n fẹ́ náà ní pé ewé yóò dé ibẹ̀ náà wọ́n ti hàn àdìyàwó àtọmọ ogbò ìdánbáláwọ̀ èèyàn rẹ̀ ó kó wá lókù ní wọ́n mọ̀ wá gbàgbárí kágbárí ìdí abọ́rọ̀ wà dé nàìjíríà nù àwọn ọgọ́ wọn ọgọ́ torí náà ọdẹ ọdọ ànẹ́bìsọ̀rọ̀ sọ́lá dínárù ẹran ní annabi sọ àṣọ́lá ma ní àìn ní ọlọ́ tọrọ ẹ̀ràn ebi mo fún ọlọ́wọ́ o sì tún wá dówó padà tó sì tún mú ẹ̀ràn wá rà annabi gba sàárá o sọlọ̀lọ́wọ́ aléhi wọ́sẹ̀lẹ̀ ètà àfà mẹ́wàá jòkó jíjó di pé torí àfà lọ́lọ́n fi dá sàárá annabi jí à ń kọ́ sí táàtà jíṣẹ́ rẹ̀ kọ́nà kìí jẹ sàárá sọlọ̀lọ́wọ́ aléhi wọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá fún yọ́kọ̀ ọwá kó oru báyìí lọ sẹlẹ̀ òun rà bẹ̀ ti rán òun ẹnìkan pàdé mo se wílẹ̀ kan nìdé padà aláhùn nàbí yìí sọ̀lọ̀lọ́hù àríwọ̀sẹ́lẹ̀m anábí bá sàdúwà fún gá ah, gbogbo tó bá ń tọ́ ọmọ lálùbáríkà èrè ló lọ́jẹ́ ẹni 100% inú ó sì ti sàlàyé ó kílíà fà nàbí sọ̀lọ̀sẹ́lẹ̀ gbé ìlọ́ pàdé rẹ̀ lọ́nà èyìn sì parọ́ pé ẹran yìí pọ́ bá ti ń fún wàrà rẹ̀ drọ́mù kọ̀ọ̀kan ní lójoojúmọ́ <laughs> gbogbo tí ó fi dè wọ òun ò sí òun níye báyìí lòun ọ́ta ó sì tọ́wọ́ bá kò kò mọ́ wa torí náà ẹni yìí òun ni kó wo irúgbó lòun ti polo ọjà bí ọba ti sí polo kí polo ń bẹ́ tí ó tàn ọjọ́ra nǹkan 50 ojèrè ọta ní 100 kò orí ọba lè rà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ah, alùdọ́ àwọn fọdílà tó sheik ọmọrùdín ọ̀dọ̀ wọn ni a lọ nísìn ọlọ́nkọ̀ bá wa san wọn lẹ́sàn àdá ìbéèrè yìí nígbà tó wà láàrin ìwé wọ́n tún wá bá mi lọ́tọ̀ pé àwọn fẹ́ ká dáhùn béèrè yìí níṣẹ́ àní ẹ sá dáhùn ẹ̀ṣẹ́ wọ́n á ní nǹkan máa ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ béèrè wọ́n á wò pé àwọn afáwà kọ́mọ́rùdín ni wọ́n dáhùn ẹ̀ tí wọ́n jó nílé wọ́n mọ ibo ní irú ẹ̀sìn ìgbàlódé àgbà wọ́n wò bo ni irú ìbéèrè yìí ti wá kí sì làwọn tó fẹ́ lò béèrè yìí kí ni wọ́n fẹ́ lò fún kí sì ni wọ́n fẹ́ mú jáde bẹ́ẹ̀ eh, kọ́mọ̀dé pé farifari kan ni wọ́n ń fari ààrẹ wọ́n ní àwọn àfa wa tí wọ́n wà ní kalẹ̀ ń bíbà yìí bẹ̀rẹ̀ láti rí àwọn dr alaro dr abamai kakure dr akorede ah, dr seraj pé àwọn gbòòrò pé wọ́n ń kó fún wa láti Saudi Arabia rẹpẹtẹ tó yẹ pé bá a ṣe wà yìí nìṣẹ́ ọmọ aha fún gbogbo wa ni wọ́n tó wá pò yà ń ká ètè béèrè kó tó kú náà wọ́n ètè wọ́n bẹ́ ká béèrè kó tó kú níyà yìí iṣẹ́ tí wọ́n sì ń jẹ́ yìí náà iṣẹ́ tí wọ́n ní wọ́n máa jẹ́ ni kìí pé torí tọlọ́hun wọ́n á gbé bí ìbá wa kà béèrè ẹni yóò wá ní ẹ̀rí pé ta wí náà ṣẹ́ pé kò lè kà nísìn wọ́n á wò pé ṣé kọ́mọ́dé ayakumọ̀lá ẹ̀dàkọ̀ ẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته آه، أدوك ولا مباو أزكي وفضيلة الدكتور عبد الرزاق ألارو حفظه الله تعالى àti gbogbo àwọn afáwa àwọn ṣẹ́kọwa tí wọ́n wà ní ìkàlẹ̀ أولئك آبائي فجيني بمثلهم إذا جمعتنا يا جرير لمجامع ọ̀kanú àwọn ẹni rẹ̀ ọláwọn bàbá ti ti wà lélẹ̀ àwọn àfáàní ẹdí àwọ àwọn àfáà ti yínà àtàwọn bàbá ti yín tọ́rọ bá tọ́rọ ẹdí Ah, ṣẹ́rí ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tí wọ́n ti máa ń béèrè ní ká tó bí àwa ká tó bí wa ní ìpé èèyàn ti máa ń kó lọ sí Saudi Arabia ọmọ ń lọ Qatar ọmọ ń lọ Cairo ọmọ ń lọ Kuwait láti lọ lè kẹ́kọ̀ọ́ láti wá sàlàyé fáwa tí àwọn láǹfààní láti lọ ìmálọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó wà nínú ìfaradà ńlá lẹ́yìn tí èyàn máa ń retí láàdá lérí ẹ̀ kíyàn ó fi lúlẹ̀ kéèsí tọrọ alìwáṣà tí wọ́n ń pè bẹ́ẹ̀ o náà ní kíyàn wà nínú ìlú tí ìyà jẹyàn tẹ́bí ọpayàn inú yóò sì máa bàjẹ́ gbogbo ohun tí a ní bùkátà sí láàmárí àmọ́ pé èèyàn ò sí nílùú ẹ̀ inú ló sì máa bàjẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn báyìí ni wọ́n fojú winá lérí ikú nílùú àmọ́ tí àwọn àlùfáà wa tí wọ́n sọ fún wa tá bá fẹ́ kú ní ibi àtìlọlẹ̀ kéwú wọ́n sọ fún wa wípé alaykum bi taqwallah ẹ bẹ̀rù Ọlọ́run ọba ò hadhihi amanatun eléyìí ni àmánà èyí tí a gbé fún yín al-ilmu àmánàtù ìmà téèyàn bá ti mà èyàn ti gba àmánà àmánà tí a ń wí òun náà ni a fi sún àwọn èèyàn mọ́ nítorí pé níbi tẹ́sìn ti wá ọ̀dàrú ní makani tába ti sọ kankan nínú ẹ̀sìn wọ́n máa sọ pé ewúlẹ̀ tó gbédè yìí ayáta dínú jadid ẹ̀sìn tuntun lélẹ̀ yóò àbá rí òmù ní à sẹ́mi àgbà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá nígbà wọn lọ sí maka ẹni mú jùsọ àmọ̀ wálé ẹni mú suratu nìkan nígbà wọn sì délé wọn wá tó pọ̀ wọ́n sì gbìyànjú tó pọ̀ èyí táwa ń sọ yìí èyí tí wọn mú wálé ìlàmúdé yìí ẹwà fẹ́lẹ̀ yẹ fi kún èyí tí ó wà lọ́wọ́ yín bàbá ti tèmi níjọ́ kan dájọ́ ń sọ̀rọ̀ wọ́n fẹ́ kọ́dọ̀ yóò kílẹ̀ dáadáa ló dín fẹ́ díẹ̀ o bàbá wa ní èwo tó ní ṣòkòtò yín tó tún ṣe sófé sí lè yọ wà aṣẹ́jú ẹ̀sìn lélẹ̀ mo ní bàbá kìí ṣàjú aṣẹ́jú ẹ̀sìn ara ẹ̀sìn lọ́wà bóò ló ṣe rí bẹ́ẹ̀ wọ́n wá gbé tíra kótóbù sí tàjáde wọ́n wá sí ìnàmàlẹ̀ àmàlú bìnìyàtì tó ráwọn náà lọlé kéwú bàbá ní à ah, wọ́n kọ́ wa ní ilé nígbàtí a wà nílé kéwú ní ìdí àpẹ́ wọ́n lọlé kéwú àgbà kan gbà ìnàmàlẹ̀ àmàlú bìnìyàtì wọ́n làwọn Jazakumullah khairan jazakumullah torí àsìkò wa wọ́n padà wá rí pé eh, àdísì kọjá ẹsẹ̀ àti nínú tíra ní ti ń fa ẹjọ́ òun náà ni pé àwọn ni wọ́n ń gbé àwọn àròsọ yẹn káàkiri ọ̀pọ̀lọpọ̀ èyí tí ọ̀dàrú mọ́ wa lọ́wọ́ òun náà ni pé Saudi Arabia wọ́n sì gbìyànjú púpọ̀ láti fáwọn èèyàn ní scholarship kí wọ́n kẹ́kọ̀ọ́ ara àǹfààní ẹ̀ òun náà là ń jẹ lára gbogbo àwọn bàbá bàbá yìí Sheikh Imran Eleha àwọn anájòkúlẹ̀ sẹ́mọ̀ ya àǹfààní tá a ti jẹ lára wọn nínú Ramadan Suratul Mustaqim sẹ́mọ̀ ya àǹfààní tá a ti jẹ lára wọn sẹ́rí gbogbo àwọn àǹfààní yìí bí ṣe ń bọ́ sí gbòòrò nǹkan méjì ní ṣe ń rẹ bí díà ṣètáni lẹ́ ìsìn gbé súnà ànábìgà bọ́dọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ àwọn tí bí díà wọn ń lọlẹ̀ wọn ní dákẹ́ wọ́n máa wá wá eríṣiríṣi nínú àwọn àkàwé ọ̀rọ̀ kò sẹ́nìkan oyé nílẹ̀ Yorùbá ń bínú àwọn àfáàgbà tí wọ́n ti lọ ọbẹ̀ lérí bàbá wa ń lọrin àti bàbá wa lágége gbogbo wọn ni wọ́n máa ń kọ sínú òwe wọn wọ́n sì máa ń dúpẹ́ pé ìlú báyìí wọ́n ràn wọ́n lọ́wọ́ lérí dáwà ìlú báyìí wọ́n ràn wọ́n lọ́wọ́ lérí dáwà ìlú báyìí wọ́n ràn wọ́n lọ́wọ́ lérí dáwà eléyìí sábùkù fẹ́ni tí ọba ríràn lọ́wọ́ lérí dáwà ti bá ń ṣe ṣe ń ṣe dáwà wọn yìí sì ṣe pẹ̀lú ikhlas ó sì dúró lérí ojú ọ̀nà sunna nítòótọ́ kìí ṣe láìfi ibi láìfi wà òun náà ni kéèyàn ọmọ parọ́ kó sì máa sọ tójúrò ṣe kíní tójúrò tó ara tí bàbá wa sọ lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tó bá pẹ̀lú mí kalẹ̀ ń sin pé àfa yìí tó bà ló kọjá àfa tó ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ǹjẹ́ ó sojú rẹ̀ báyìí ní níjọ́ tí wọ́n kówó lé ní ọwọ́ ah, yóò ní irọ́ kò sojú kí wọ́n ràn yàn lọ́wọ́ kì í ṣe láì fi ń bẹ̀ bó ṣe wà látà náà títí tá fi parí ni èyí tí a fẹ́ mú nínú ìjòkó yìí ni pé gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ṣiṣẹ́ pípa wọ́n ṣe ma wàláhì wọ́n ṣe nítorí tọ́lọ́wọ́n bá wo ń bẹ nínú àwọn ariwo tí wọ́n máa ń pa níjọ wípé gbogbo ẹ̀yin kiri ìdìbò ládàá àrọ̀bíyà ẹ̀yin tẹ́ jáde ilẹ̀ lárúbáwá ẹ ojú kan wọ́n jòkó sí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹnigbọ́rọ̀ wọn wọ́n tọ́ wọn wọ́n kọ́ wọn kọ́dà ẹ̀nù oníṣe kankan bálùmọ̀ àwọn èèyàn dálé kéúnlẹ̀ òun ṣe wá sí fáwọn èèyàn láì fi alákọ̀ọ́kọ́ nígbà náà nísìnyí gbogbo àwọn tẹ́ máa wá ń dé pátá nígbà wọn ti bá àwọn àgbàlagbà lérí fídì kálukú náà bẹ̀rẹ̀ iṣẹ́ ni tó iṣẹ́ ló tó wá fa kílódé tẹ̀ tó wá ń ṣiṣẹ́ tọ́ ẹ̀dàkùn rídọ̀ náà ṣẹ̀gáyà tó látọ̀ dẹ̀rakù ìyọnú èèyàn ò lè rí nítorí pé ìyọnú ọlọ́wọ́n bá nìkan ni ó ga jù abẹ́lọ́wọ́n subhanahu wa ta'ala gbogbo gbìyànjú tí kálukú ń ṣe ọlọ́mọta ìgbàlẹ́sẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa wassalamu alaikum warahmatullahi wabarakatuh alhamdulillah ọlọ́kùn bá wa sẹ́yìn sàn dáadáa gẹ́gẹ́ bí wọ́n ṣe bá wa ní Ìlọrin lọ́dún kan tí àwọn àfáà wa wọ́n ṣàlàyé fún wa ipe wọ́n sì kà ó tó àfáà bíi mẹ́rin márùn-ún pé wọn kò kéwú nílẹ̀ lárúbáwá rárá wọn ò kéwú Saudi rárá tó jẹ́ pé ìran bá wọ̀ lọ́rin lónìí tí bá ń ka àwọn àfáà tí mo wí èèyàn lè kíní kejì tí ó fi ka àwọn àfáà tá a wí nílùú lọ́rin wọn ò sì dé Saudi kéwú bó bá sì di parí oṣooṣù wọn sì kó sínú ọkọ̀ ní jàmá wọn sì lọ lè gbowó ní ẹmbásì ní Saudi tí èso ọ̀rọ̀ ogún ọdún tí èso ọ̀rọ̀ ogún ọdún wọ́n sì máa fún wọn lóṣooṣù lówó ní ẹmbásì Saudi wọ́n sì lọ wọ́n sì gbọ́kọ̀ ní títí tó fi wá dọdún tí wọ́n ní ah, ó tó gẹ́ láti bí ọgbọ̀n ọdún táwọn ti ń fún yín lówó yìí lóṣooṣù ẹ ti dàgbà ń bẹ́ẹ̀ ẹ já ọmọ yín náà máa ṣèyókù kọ́dà ìjọ náà wọ́n jọ tọrọ yóò sì pé láti bí ogún ọdún ẹ̀ tí ilé fi rún gbọ́nlẹ̀ náà ẹ mẹ́jẹ ń sọ jù bá nílò gẹ́gẹ́ bá àwọn afáwà kọ́mọ̀rù sì sọ pé kò sí tó burú pé kọ́dà wọ́n fún lágbáyá lówó oṣù láti Saudi ìyẹn náà dáwà tí ń ṣe ọ̀rọ̀ ẹlẹ́gànrù àwọn bàbá wa ti kàbí mẹ́fà nílọrin àgbàfà ni wọ́n wọ́n á máa fún wọn lówó oṣooṣù nílọrin àtìlú mi kì í ṣe ìlú ẹ̀ ìṣẹ́ pé ìtẹ́bálọ́dá yẹn lójú kéèyàn sọ bọ̀wárù bọ́yá wá ń ṣẹlẹ̀ ẹni bá wá mọ̀ tìlú wọn míì ní àmọ́ àwọn tèmi ń sọ yìí ka mẹ́fà wọn ò lè sọ̀rọ̀ ẹ̀sìn lọ́rin wọ́n máa kà wọ́n wọ́n sì ń gbà lóṣooṣù wọn ni wọ́n bẹ̀ ń bá dẹ̀ àmọ́ èmi máa ti lọ́rin. ọdún tí wọ́n sì fún ogun wọn wèé pé ó tó gẹ́ ọmọdún náà wọ́n làwọn fi ẹnìkan fi àyíkẹ́ẹ̀tì hàn mí pé ìwé tẹ́mi aha torí náà àwọn afáwà tó wá jòkó yìí ad àfẹ́ nìkan kan o àmá nígbà pé wọn ò ní sọ pé wọn kan wá fi sápò wọn ọlọ́run ti sàánú wọn ìmánì wọn àti gbàdúrà ti ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀ ọlọ́mọdé wọn bá padà sí ibú ẹni sì kó mu jáde kódà aláwọ̀ àná yìí sì rèé kò saudi kankan ọmọ nàìjíríà bíi tiẹ̀ náà ní ná kọ́dà irú àti sọ̀rọ̀tù mustakimu àwọn èyí ní tiẹ̀ ń dùn wánú tó wáyé yẹn lè máa gbàlùkọ́ máa jó ni àbá máa jó ń wájú àwọn sọ̀rọ̀tù mustakimu pé irú owó yìí tẹ́ ná nàìjíríà lówó báyìí ni. àti haza bayanu linasi gbogbo ẹ̀ kò sí láti Saudi wá nígbà tí irú eléyìí dé nínú wa tó dùn pé ẹ̀rí nǹkan báyìí ẹni ọba tó kù jọba tó wá wí nǹkan mi kò tún wí ká rí anabi Muhammad now ah, a gba ẹ máa ṣe dáhùn pé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ <laughs> eh, a máa fún ipẹ́sẹ̀ dáhùn ìpapọ̀ nísìnyí. ìgbé báyìí ti wáyé ní sè ẹ a lọ sọ́dọ̀ yìí gẹ́gẹ́ bí ìmọ̀mú àgbà chief ìmọ̀mú ní èkó yà yìí ká mọ kọ́kọ́ ṣe wá sí ká tó kejì mọ̀ ọkọ̀ wá ni o tí àfún wa ṣe wa bẹ̀rẹ̀ àtajà náà sì níjọ jímọ̀ gbogbo máa lọ lálálá àwùjọ bí lá gbogbo eléyìí fáwọn tí ọ̀yàn náà fi la àti tí ọ̀ka Kùránì ká tó wá tún ṣe útúbà di méjì ni àbí èwo la fẹ́ gbọ́ bísímìlá ẹ̀ dáhùn béèrè. àmọ́ kí n fún pẹ̀lú ṣe lè mú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه mo kí gbogbo àwọn ọlọ́run ọba ọba àlékè ọlá yóò jẹ́ kí a jẹ àǹfààní wọn pẹ́ yóò jẹ́ kẹ́mi wọn ó bò fún wa mo lérò pé bí nǹkan bá ń jọ nǹkan a máa fi wé nǹkan kó tó di pé yín dáhùn ìbéèrè èyí tí wọ́n ní kí n dáhùn náà inú mi dùn púpọ̀ láti lè wá ń bí ní dèdè àsìkò yìí lọ́sàn-án yìí mo sì rọ gbogbo àwọn àfáà mi kí wọ́n fi rí jì pé mo pẹ́ kí n tó dé pàtàkì jùlọ ní nǹkan bí seventeen days ago ó yẹ kémi náà wà níbi ìyàwó èyí tí àwọn àlùfáà wa tí wọ́n ṣe ìmáàmù wa aláàjì wa ó yẹ ká wà ń bẹ ẹ̀yin náà ṣe bí tèmi àtọ̀ àwọn èèyàn ti ń jọyìn mi púpọ̀ yẹ ká wà ń bẹ kì í ṣèmi nìkan ni ìwà ń bẹ àtọ̀ àfiríjì tèmi àbí <laughs> ó yẹ ká wà níbẹ̀ nínú ètò ọlọ́run àníyàn àti wá ti jòkó ìpalẹ̀mọ́ àti wá ti jòkó ètò ọlọ́run ló wá sọ pé mi ò ní lè wá torí sábà fẹ́ni tí máa bá mi wo ibo lọ́kàn ibo ní lọ mo sì ń bí lókùjọ́ márùn-ún pé ibi ìyàwó àwọn aláàjì wa wáìtì àfà wa dókítọ̀rọ̀ wa láti wo àlàásàrà ijọ wo ni ó tún sọ déètì mo ní dàkún máa rán mi létí o ń bọ̀ wá díjọ́ náà òun náà tètè dé láàárọ̀ ìgbà tẹ́mi ò fi sọ̀kalẹ̀ lẹ́yìn àṣùbà àti màá bọ̀ wá sálẹ̀ after nine ni mo wá dé báwo kí wá ní báwo ni ibo là ń lọ lónìí ọlá níbi àwa kí magrebu darí ìwọ̀n ń wo àwọn nǹkan lórí facebook mo bá rí gbogbo àwọn àfa àwa kan rí mo bá rí kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ mo ní yé ajásí pé mo wá fàsìkò yìí tọrọ àforíjìn àtàmójúkò lọ́dọ̀ àfa àwa alájí wa white torí wọn wá sálámà sí mi nlé àti lọ́dọ̀ àfa àwa àgbà sàádàtà dr sirajideen bilal al-asra èyí tẹ́ ẹ sí yìí ọlọ́run ní í ṣe láti máa àwọn méjèèjì àtọkọ ìyàwó àti ìyàwó bárakàláhù láhùmá wà báraka aláìhìmá wà báraka fíhìmá wà jámà aláhù bẹ̀yìnáwó máa fi khair bí mo ti débi níṣẹ́ náà ni mo ti ń tọrọ àforíjì kọ́lọ̀ jáwọn àfáwà kí a rí wọn pẹ́ àwọn tẹ́wàá ni wọ́n sàfáì ní nǹkan wọ́n láwọn tí mójú kú <laughs> náà ìbéèrè tí àwọn oníbéèrè béèrè níjọ jimá kọjá sí pé àwọn ètò kan ọkọ̀ wáyé kó tó kan kótóbà bíi wáàsí lákọ̀ọ́kọ́ jimá láwọn amásálásí mi kì í sábà jẹ́ wáàsí ìmọ̀ ẹ̀jẹ̀ kìrá àtúnlẹ̀ Qur'an tí wọ́n kọ́kọ́ máa ka alukur'an lọ ṣáájú kí ìmáàmù tó bẹ̀rẹ̀ khutuba láwọn mọ́sálásí míì wọ́n máa ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn bíi kí a máa yanjú ọ̀rọ̀ fífíwù kí a máa sọ̀rọ̀ àlùwàlá táwọn yóò ti máa gbọ́wà sí òun lọ ṣáájú kí ìmáàmù tó dé sẹ́ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyí dáadáa ni àmọ́ kì í ṣàyẹ̀ ni wọ́n gbé sí káka alukur'ani dáadáa ni àmọ́ kì í sáyé ẹnu ni ká ṣe wá síbi fún ọkùtùbà ìmáàmù dáadáa ni àmọ́ kì í sáyé ẹnu ni ká máa kọ́ọ̀yàn lẹ́kọ̀ọ́ fíkíwù ṣáájú ká tó bẹ̀rẹ̀ ẹ̀rọ níjọ́ jímọ̀ dáadáa ni ṣùgbọ́n kì í ṣàyè ẹ̀nu ni torí pé a rí àdìsí tọ́lá làáfíà tá nẹ́bi ní láta hálùkọ̀ kọ́bùlà lọ́kọ̀tùbà àyè ṣe hálùkọ̀ ọ̀dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn kankan ṣáájú kí hútùbà tó wáyé torí náà ńkọ́ ìṣe wáàsí ìkálùkùránì ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣáájú òrùn jímọ̀ bídẹ̀ àtọ̀mínàlì bídà bídíà ni nínú ọ̀ràn bídíà dáadáa ni a máa ń tọ́sọ́ di bídíà ni pé ààyè ẹ̀ kí wọ́n gbé síhùn bẹ́ẹ̀ bá sálámà jimá tí bíjà máa bá tú kátán kọ́lá bí mọ́ bá sálámà jimá kútùbà mi ètò wáyé o kò sí kútùbà mẹ́ta ń jimá o kására màjímà tàkà tó wá bẹ̀rẹ̀ wà sí náà kìí sáré o ẹ̀ẹ́kọ̀ túkà àrùn náà ẹ̀ẹ́ palẹ̀ mọ́ àrùn mọ́ bídà ńlẹ́kọ̀ọ́ bá wáyé lẹ́yìn ìgbà tẹ túkà àrùn pátápátá ni kútùbà mi ò tún gbọdọ̀ wáyé tí ó máa jẹ́ kútùbà sálísà lẹ́yìn kútùbà méjì tí ìmáàmù ti ṣe bó ti jẹnu dáadáa ni a máa ń tọ́sọ́ ní bídíà ni pé àyè ẹ̀ kí wọ́n tò sí sẹ́ẹ̀sì àbí ká yí padà sí bí wọ́n ti tó níbi àsìkò rẹ̀ níbi ìgbà rẹ̀ wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. e eh, ah, ah mo ní má padà sẹ́yìn má ní nígbà tí mo bá wọn ṣẹ́kọ̀ wa Kamaruddin afidahumullah tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ èèyàn ń gbowó ní Saudi Arabia àbẹ́yìn ò gbowó ń bẹ̀ ni wọ́n ń sọ lọ́wọ́ ṣe rí láti láéláé tọ́lọ̀ ti ń ran àwọn ànábì ọlọ́run wá títí ń fi wọ́n lọ́lẹ̀ lórí ilẹ̀ ní tí ìyàn àwọn ẹni retí dúó tì wọ́n anabi isa aleyhi salatu wa salam ó di di béèrè ni pé man ansoriya ilallah àwọn wo ni ó máa ràn mí lọ́wọ́ tájọ jíṣẹ́ ọlọ́run Musa alayhi salatu wa salam ó di ìdí béèrè náà lọ́wọ́ pé kí a fi Haruna akhi ushdud bihi aziri wa ashrikihu fi amri kay nusabbihaka kathira ó di ìdí béèrè fọ́nà lọ́wọ́ ni Ànábì wa Muhammad nígbà tí wọ́n mọ̀rú pé méjì ní maka ó di ìdí béèrè ní pé Ọlọ́run jẹ́ kó ń ṣe àwọn eléyìí kí wọ́n lè máa kún lọ́wọ́ nígbà tí wọ́n dé Mẹ̀dínà ọ̀pọ̀lọpọ̀ ogun ni wọ́n jà tí ò sí tí wọ́n è jagun tá níbi ń pé púpẹ́ yìí sàhábà mi ọ̀yá ẹ máa wá dá nǹkan jọ afẹ́sẹ̀ jihad fún atítí àwọn obìnrin ń tú séènì ọrùn wọn wọ́n ń tú ẹ̀gbọ̀wọ́ wọn wọ́n ń bọ́ séènì tó wà lẹ́sẹ̀ wọn wọ́n fi ń dáṣẹ́ sí èyí ni ó fi wa pé káàfà kó béèrè ìrànlọ́wọ́ pé mo fẹ́ ṣiṣẹ́ ẹ̀sìn ràn mí lọ́wọ́ o dáadáa ni ó sì wà lórí nílẹ̀tẹ̀l àmbíyá ìwàlmùrìsẹ̀lì ní sábìkì tọ́ àwọn táwa béèrè lọ́wọ́ wọn ara ilé ni àbára àta kò dí yànú béèyàn bá lè yàn tòsí ó bá sì lè yàn jìnnà ní jìnnà yóò béèrè àbí òní béèrè bẹ́ẹ̀ bá làwọn àfa wa ẹ̀ ṣàyẹ̀mọ̀ pé ìkọlẹ̀ tẹ̀yìn kọlẹ̀ àìní kan ṣe táwọn aláàtìkí kan ò ní ṣe àìfẹ́ fowó ṣe tọ́lọ́hún táwọn fowó ṣe tọ́lọ́hún lọ́mọ àwọn èèyàn kọjá lókèrè bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá mọ̀ pẹ́ ṣe tán bí tó kéré bá wà ń wọlé ẹ̀yin náà wà tètè yẹn kù ọlọ́tò kéré ọwọ́lé ẹ̀yọ́ kò ń bẹ̀ babali tó kéré àgbà babali tinúlé àtún àgbà títòsí àtún gbà tíjìnà àtún fi kún àwọn àfi gbogbo ẹ̀ránṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ sẹ́rẹ̀ ní ti máa sọ pé wọ́n fowó ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ òkèrè ni wọ́n ti gbà wá ìtòsí ni wọ́n ti ń gbà ní kíní kan ni wọ́n ti ń gbà ní ẹ bá ń sọ fún un pé ọ̀fẹ́ díṣẹ́ ọlọ́run lọ́wọ́ ni olúwa ẹfẹ́ díṣẹ́ ọlọ́run lọ́wọ́ ni ẹnìyàn ká sí ẹ sọ fún mi àáfà wo ni tí ó lè fọwọ́ sọ̀yà tọkọ madrasa tiẹ̀ tọkọ mẹ́ríkàsì tiẹ̀ tọkọ máàdì tiẹ̀ tí ó wàá fọwọ́ sọ̀yà pé pọ́npọ́n ayé báyìí mo rí tó kọ̀ ibi báyìí ní ti ń sàgbàsí o àwọn ilẹ̀ tí wọ́n fi ń káwọn màrá kìsù yẹn tí wọ́n fi ń káwọn màá ìdùn tẹ bá démàdì ẹlòmíì tẹ démàdì kásì ẹlòmíì tẹ démàdì tẹ dédàrú ẹlòmíì ní tó fi kọ́ ò lé ní éka méjì mẹ́ta owó tọrọ éka méjì mẹ́ta ń jọ́nà lọ́rọ̀ lónìí náà owó kékeré kò fira lẹ́hùn owó kékeré kọ́ńtọ́ kan tiri ṣé báwọn ẹni rè kan náà lọ́rọ̀ àwọn náà lọ́wọ́ òkèrè ló lè jẹ ni ìtòsí ló lè jẹ ni ẹni rè náà ló kọ gbogbo wọn ká tó wá sọ fún àwọn bàbá wọ̀nyí wọn ò tọ́wọ́ orí bá sọ ń bẹnu àfa àwa tàná tí wọ́n ṣe takọ̀ọ́rì lórí bí wọ́n ti kọ́ ogun lékè wọn tí wọ́n ní ìlú báyìí fún mi níye báyìí ìlú báyìí fún mi níye báyìí lílù òkèrè wọ́n ń dá akọ Saudi kó Saudi fáwọn iye báyìí kọ́tọ̀rù fáwọn iye báyìí kíni kọ́dà mọ́sálásì mi yìí àwọn ni lọ́kọ́ níbẹ̀ náà bá tọkọtà kiri rù bẹ́ẹ̀ tí wọ́n ṣàbòsí pẹ̀lú wa débi tí wọ́n ṣe pẹ̀lú ọlọ́run a máa já sí pé yíò ń kà ń jà sí èyí ń kọ́ ìtí ń di wàhálà ní pé àwọn nǹkan wọn yóò bọ́ sójú ẹ̀ bẹ́ẹ̀ ti tó ẹjẹ́ á dá padà ti tó kẹ́yìn wá máa sọ fún wa pé kò ní padà síbẹ̀ sì ti tó ẹni èèyàn bá wá ń bájà kò sí wàhálà téèyàn wá sí lẹ́sẹ̀ lọ́rọ̀ tí wọ́n sọ nìyí ẹni èèyàn bá ń bájà kò sí ìrùrà wàhálà téèyàn wá sí ní ẹni èèyàn bá sì ń bínú ẹ̀ bọ́ bá kí wa kò ní rí wa kí bówò wá kò ní rí wa wò torí bá ń ṣe kí ni ìtọ́ rẹ̀ ṣe fún ni tá a dì mọ́ ni bọ́ta bá ṣe àfúrásì ẹ dákun èyí ń kọ́rọ̀ àkídà lọ́rọ̀ pọ́ìntì ọ̀rọ̀ àkídà ni. àkídà là ń jà sí kì í ṣe ọ̀nà tá à ń gbà ọ̀nà yìí náà gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run náà ọ̀nà wọn náà wọ́n ń wọ́n ń tọ̀ tó fi táwọn àkọọ́lẹ̀ wà ní àwọn àwọn wa wà lórí ẹ̀ tí ò sọnù tí wọ́n tẹ̀ tí wọ́n níjọ́ náà lọ́hùn nítorí sábà káwọn tí bá ń bọ̀ lẹ́yìn irú ẹ̀.